ẹ̀ẹ́ àràmọ́rí hmm. o hmm. mo mọ̀ rí nǹkan ẹ̀yìn ara mi. kí la rí. Ah, ọ̀gá o ó bu àyà àti ìrìgbọ́ ìdámọ̀ ah, ah. ṣé n sísọ lójú ẹkún make it Nigeria náà. make it Nigeria ló ti ẹ̀fẹ̀ wí make it Nigeria make it Nigeria bí ló pé make it Nigeria hmm. ṣe rí àwa o ní make it Nigeria àmọ́ ṣèpolówó yàrá tọ́lọ́yẹ́nu tẹ́lifíṣe fàájì ara yín bẹ̀ ẹ̀ṣẹ̀ yìí lè ní. a máa ń fi àwọn ọkọ̀ bọ́gínì àwọn ayọ́kẹ́lẹ́ ọkọ̀ àmọ́ ń yá àyàn ó lè jì àgbàlá ńlá tó tún tẹ́jú bẹ́ẹ̀ bá fẹ́ kú òní tẹ́ tó fẹ́ tún wà níbi tó tún rí bí ilé tátẹ́gùn gidi ó ti mọ fẹ́ sí i àtọmọ fi yàn ṣáwá mọ nǹkan tó wá ga jù pé ṣáà make it Nigeria ààbò ààbò ajé alógún débi pé hmm. Hmm. ààbò ajé alógún débi pé ààbò àtìṣọ́ tó péye àti ilé ìgbafẹ́ wá àti wá ṣe ọmọ ọmọ máa rí rẹ̀ mm. ọ̀rọ̀ ìmọ̀ àìwọ ìgbowó àgbàlẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé lẹ́ẹ̀mọ̀ sanwó. ṣé lóòótọ́ àyè sì tún wá wà fún yín o láti wá ṣàyẹ̀wò ìyàwọn ilé ìgbafẹ́ wa ìyàwọn ilé ìtura wa àtàwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wa bọ̀gìnì láti ṣọ̀yẹ́lẹ̀ lórí ẹ sì máa ṣe kí ẹ máa jẹ́ gbàdúrà yìí ẹ̀ sábà ọba ní make it Nigeria ìròyìn ọ̀tá